This is Dawa Nigeria. nínú àsìkò yìí tí wọ́n ti ẹ̀sẹ̀ pàṣẹ ní àwọn ìlú kan bíi Èkó bíi Àbújá bíi Ògùn State pé tó ń lé gbélé pátápátá ni. ẹni tí Ọlọ́run bá kádàrá pé ó ní ìyàwó méjì mẹ́ta tó tó yóò ti wá gbé tó yẹ kódọ̀ ìyàwó kan ní lockdown wá ká mọ́ tó bóun ni kì í ṣe ojúṣe ní àárín ẹ̀. àkọ́kọ́ ni pé ìyàwó kejì tóun gbé lọ́tọ̀ hmm. so Ọlọ́run bó túnbọ̀ bùn sùúrù àti àmúmọ́ra àti àfaradà tó náà kó sì má gbàgbé wípé ìpínlẹ̀ tó ṣẹlẹ̀ ńlọmọkùnrin dènà sọ̀hún láwọn ọjọ́ tó yẹ kọ́kọ́ wá sọ́dọ̀ tòun nítorí pé túláàsì tó ṣẹlẹ̀ ojú agbára kọ́kọ́ ọmọ fún wọn máa gbé rọrùn láti di kan lọ sí ibi kan lọ. ṣùgbọ́n kọ́kọ́ náà mo gbàgbé wípé ẹ̀tọ́ sún ọ̀dọ̀ eléyìí kó o tún sún ọ̀dọ̀ onítọ̀hún ọlọ́run ọba ló fún àwọn obìnrin. ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ kì í sì ṣubú lábẹ́ òfin ọlọ́run ọba wa àyàfi tẹ́lẹ̀tọ̀ bá sọ wípé mo yọ̀ǹda lópin ìgbà tí ìyàwó rẹ yẹn ìyàwó kejì tó sí lọ́dọ̀ rẹ̀ nígbà tí ṣẹlẹ̀ ṣẹlẹ̀ tí ò bá ti sọ pé gbogbo àwọn ọjọ́ mọ yọ̀ǹda rẹ̀ gbèsè ni lọ́rùn rẹ̀ gbọ́dọ̀ sá fún ọlọ́run lọ láti sá